adúgbò ní ọ̀dọ̀ ọlọ́wọ́n bá wa ọlọ́wọ́n bá tí ọjà wa ní ọmọ èèyàn gbogbo wa sọ wá ní mùsùlùmí òdodo ọba náà dàbí lọ́gbọ̀ àmì ọlọ́wọ́n bá aláṣọ àná gbogbo sàánà gbọ́dọ̀ ti dá wa yìí sáárín ìdánilọ sáńbọ̀ ọlọ́wọ́n dàbà gbogbo sílẹ̀ o àwọn ọmọ ọlọ́wọ́n bá aláṣọ àná gbogbo sàánà ìdọ́lọ́wọ́n bá rọ ayé kọ́lọ̀ jẹ́ amọ̀rò táwọn wá mọ̀rò kọ́lọ̀ wá gbàdọ̀ fún wa ọ̀là àgbàdọ̀ ọlọ́wọ́n bá wa ọ̀là àánú ọlọ́wọ́n bá wa. àkọ́lé ọ̀rọ̀ wa lẹ́nìí òun náà ni àìsílámù ní ìbílẹ̀ àti Yorùbá. gẹ́gẹ́ bí ó ti tọ́ àti ó ti yẹ òun náà ni pé kájẹ́ káwọn ẹ̀rọ pàtàkì ìjáde wa níta láti máa polongo kí lọ́lọ́run sọ kí ni alẹ́ lọ sallallahu alaihi wasallam ìgbà tí a ti mọ̀ pé òkú nǹkan tí ọlọ́wọ́ bá ní ká wọ́n ti láyé tó fi ẹ̀sìn lọ àwọn ẹbí ọlọ́wọ́ bá ọlọ́wọ́ bá ń sáyé ìlú ká máa ju ẹ̀sìn báwọn èèyàn ọlọ́wọ́ bá tíra kalẹ̀ fún ọmọ kà báwọn èèyàn nígbà táwọn ẹbí ọlọ́wọ́ bá ti lọ nínú ilẹ̀ àwọn tó kù náà máa gbéṣẹ́ náà lọ òun làwọn fẹ́ẹ̀sì ọlọ́wọ́ àwọn àfa àwọn ni wọ́n ti kú àwọn ẹgbẹ́ ọ̀tọ̀ òfin wọ́n ṣojú òkùnkùn tíra tíra lẹ́gbẹ̀ẹ́ mú tíra náà kọ́lọ́mọdé àti ìgbóyè kọ́lọ́mọdé àti ìgbó kọ́lọ́mọdé àti ìwú kọ́lọ́mọdé àti ìfẹ́lẹ́ ọ̀gá wa wọ́n ti kọ́ àwọn olùfàgbàgbà fún ọ̀fẹ́ yín kalẹ̀ lẹ́yìn tí àtìkò nígbà wọn láti máa dábò ọlọ́kọ̀ kan kọ́lọ́mọdé bá ń balẹ̀ sọ̀rọ̀ àdìsílámù ìgbìláàdì Yorùbá ìsìlámù ní ilẹ̀ Yorùbá òun ni àpọ́lé ọ̀rọ̀ wa nírọ̀lẹ́ yìí alákọ̀ọ́kọ́ ni pé kíláà ń pè ní ìsìláàmù ìsìláàmù náà ní dínú bá ẹ̀sìn ọlọ́wọ́ bá tí ọlọ́wọ́ bá láàrin àwọn ẹ̀sìn tó kù òun náà làkọ́kọ́ ẹ̀sìn àwọn ẹ̀sìn ló kù bá lójú ọ̀nà ni nítorí kò lé ní ọgọ́rùn ọdún ọgọ́rùn ọdún lọ́nà mẹ́wàá èyí tí àdébí ádámà ti lọ ẹ̀sìn tí ò ṣẹlẹ̀ lórí ìyáyé òṣì àwọn ẹ̀ṣẹ̀ nílé wa ní ẹ̀ṣẹ̀ apààyàn tó nábìlà àti nábìlà bí amutí àmọ́ pé wọ́n máa tẹ̀sẹ̀ mí lórí ẹ̀kọ́ sí. lásìkò àwọn ìjọ anábì náà alẹ́ ìsọ̀lájú ọ̀sọ̀lá òun náà ní ẹ̀ṣẹ̀ ní ìwọlé ẹ̀ṣẹ̀ tó wọlé yẹn òun náà lẹ̀sìn ẹ̀fọ́ bá adédàálẹ̀ ẹ máa lọ lè bọ ìgbàdá. àwọn olùkọ́ àwọn ní nígbà tó lọ́wọ́ bá ti wá rí pé ẹ̀sìn ní ìfẹ́ lélẹ̀ ọlọ́wọ́ gba sẹ́mi lóhùn pé wọ́n di lélẹ̀ tó ń jẹ́ pé àwọn lòrò sọ̀rọ̀ àtẹ́mi náà ni òun làbá kọjá kọ́kọ́rọ́ ní iṣẹ́ kí ni wọ́n fi ra ṣàhádàtú àlá ìlàhà ìlàlá wà lórí ẹgbẹ́ ọlọ́wọ́ bá nìkan rí rẹ̀ nígbà tí àtọ̀tọ̀ lọ́wọ́ bá wà lórí ẹgbẹ́ ọlọ́wọ́ bá aráàlú rẹ̀ pé kò sí ní ọba wa ọba aláǹkó àná wọ tààlà ó ti fi ilẹ̀ nínú àlùkò àyè kẹrì ọlọ́ọ̀bá ní àwọn tó láyé wọn ṣe tán wọ́n jí iná dìínà ìdàlúwà Islam ọlọ́ọ̀bá ní ẹ̀sìn dájúdájú ẹ̀sìn lọ́dọ̀ wọn ọlọ́wọ́ bá wọ àlè Islam ọlọ́ọ̀bá ní Islam wò ìtumọ̀ ẹni pé gbogbo àwọn ẹgbẹ́ ọlọ́wọ́ bá pátápátá Islam wò wọ́n ti kí ni wọ́n ṣe anabi adamu anabi nuhu anabi ibrahim anabi isaac anabi musa anabi isa lóòótọ́ anabi ọlọ́wọ́ ọba pátápátá lóòótọ́ jẹ́ pé islam kìí ṣe pé anabi muhammad sallam òun ló mú islam wá anabi muhammad ló mú islam wá anabi adamu islam ló mú wá lóòótọ́ anabi ọlọ́wọ́ ọba anabi muhammad sallam ọwọ́ parí kíni ọwọ́ parí islam anabi wá parí islam sọlọ́wọ́ ọ̀fẹ́ káṣẹ́ sèyí lẹ́yìn islam lórí ní ilẹ̀ tí ilẹ̀ ilẹ̀ láyé àti islam. ayé àkejì tó yẹ wá pé àdúgbò tó dáwọn àmẹ́lẹ̀ ọlọ́wọ́ bá tọ̀ lọ́nà sí kí ní jẹ́ islam. islam yìí àdúgbò wa parí ẹ̀ kí ni wọ́n pè ní islam ṣe rí definition of islam ẹnì kọ̀ọ̀kan wa á lè mọ̀. nítorí pé mi ta abẹ́jà lọ lẹ́sìn abẹ́jà lọ ni pé kí ni islam ọlọ́run kí islam ilẹ̀ Yorùbá ibi tí abẹ́tò rẹ̀ lé nù kí ni ọlọ́run ní Islam kí ni àwọn pè ní Islam. ọlọ́run bọ̀ wà lẹ́sùn ọ̀hán náà wọ́n ta àdá ó ní ń dìde ó ní ń bẹ̀rẹ̀ ọ̀hán bàbá ti ṣáà torí aṣọ tó lápá nínú sábà wáìtì lòún ọlọ́run ní ìdìbìrín lọ ńlọ ọlọ́run dáwà wọ́n lè àwọn ẹ̀kọ́ múra dáadáa múra dáadáa ẹni tó kúrò lọ́dọ̀ rẹ tó bá pé ọ̀yà tó pé sọ yìí kò ní tùmọ̀ àwọn kan wà ní tó bẹ̀rẹ̀ ó ṣe dé báyìí ó wá láti màdé nìyẹn káàdé rẹ̀ kúkú dára aláàmúlé rẹ̀ bàjẹ́ àti ilà rọ̀ṣù ọ̀sọ̀lá lọ́wọ́ jẹ́ òkúta àtàbí bàtàbí la rọ̀kọ̀bàtẹ́ alà rọ̀kọ̀bàtẹ́ ó fi ẹnu kan rẹ̀ òkúta àtàbí ọ̀wádà àyàdé alà bàbẹ̀lẹ̀ ó fi ọwọ́ rẹ̀ báyìí ó fi lé ìta ìta dání. ẹgbẹ́ wa ní ìta àtàbí kan wọ́n ní ìgbà rẹ̀ torí bí ìyẹn ló dá iṣẹ́ yà bóyá ìyẹn àtẹ́bí mi ò lè bá ní lọ́dún yẹn bóyá àtẹ́bí mi ò lè bá ní o àbí ò lè bá jìbìrì wọ́n dà gbé nínú ọ̀rọ̀ ni pé wọ́n gbọ́ rẹ̀ lé ìgbà rẹ̀ ṣé ìgbà rẹ̀ Muhammad ní rẹ̀ àbí ìgbà rẹ̀ jìbìrì ẹgbẹ́ tó tó lọ́wọ́ àwọn fẹ́ẹ́ sọ wọ́n yọ̀dà òun ló súnmọ́ jù èyí ló súnmọ́ òun náà ni pé فوضع يديه على فخذيه يديه ọwọ́ rẹ̀ méjèèjì ó pè ní ẹsẹ̀ rẹ̀ méjèèjì náà rẹ̀ méjèèjì wọ́n ní torí pé ẹni máa fẹ́ kéwú lọ́dọ̀ àbá yóò dòkó lórí ẹjọ́ yóò fi ọmọ rẹ̀ lé ìgbà rẹ̀ nígbà ní àwọn àtọ̀ àìní níbi ìtẹ́nígbà ọdún bọ́sùn fún yẹn kí ọ̀fẹ́ báyà sọ̀rọ̀ wọ́n á gbọ́ wọlé ọ̀tọ̀ yẹn kí ló dé láwọn ẹ̀dá kiri láwọn bẹ́ẹ̀. adẹ́pẹ́ ẹlẹ́ẹ̀kejì ẹ̀ olóṣè kiri òun ló súnmọ́ wípé ó fi ọwọ́ rẹ̀ lé ìtàdíkì ẹ̀ méjèèjì lẹ́ni tí ọbẹ̀ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àbá ọwọ́ nígbà tí ọkọ̀ kan sọ̀rọ̀ báyìí ó ní àkókò ní anil islam ní anabi sọ islam fún mi kí ni wọ́n ń pè ní islam táwọn àbá ọ̀rẹ́ ṣe kí ni kó lè mọ̀ túmẹ̀ jìbìrìlù ti máa délẹ̀ ọlọ́run bá dìde hàn ni wọ́n wá bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ ànábì kí àwọn sábà lè tàbà nílẹ̀ wọ́n wá àdàtì màdé ìlú níta fẹ́ lò ó bẹ̀ àyè fẹ́ ní òkúlù púpọ̀ lọ́wọ́ mùsùlùmí níta fẹ́ lò ó lẹ̀ nílé ìsìláàmù tí ànábì sálàyé fún jìbìrìlù jẹ́ tá a bá ti ṣe láwọn mi yàtọ̀ sí ìdí ìbílù sàlàyé bẹ́ẹ̀. àyíké náà tó lọ ìfàdé ṣe kalẹ̀ fẹ́ ní ọba ṣe láwọn tiẹ̀ lóde èèyàn ló wọlé o. ẹni tí ìsìláàmù rẹ̀ tó bá ti yàtọ̀ sí ìsìláàmù tá a dábò sàlàyé bẹ́ẹ̀ tó dìbò dé òun náà wọ àyíké náà tó lọ ń pè ní kalẹ̀ fún ìsìláàmù tó lọ tí islam yẹn bá ti yàtọ̀ sí etí ní mìíràn ló pè ní islam ọmọ yẹn lókun ẹni pé kéèyàn ṣàtúnṣe kọjọ kó ló dégé àkọ́kọ́ etí ní mìíràn kọ́kọ́ bí rẹ̀ ni pé àkókò ní alẹ́ islam kí ló pè ní islam alẹ́ ní islam àtẹ̀ṣe aláìláha ìdàlá lọ́dẹ̀ gbà pé kọ̀sẹ́ni tí a máa ń sọ ló sì lẹ́tọ̀ọ́ sí sí lẹ́yìn ọlọ́ ìfọdá ìlà ìlọ́ọ̀rẹ́ láàbà àbújá bí a ti lẹ́yìn ọ̀la ọ̀sẹ̀ sáàtì tó sì lẹ́tọ̀ sí káàtì lẹ́yìn dání lẹ́yìn ọ̀lọ́. lẹ́yìn ìgbà yẹn lọ́sẹ̀ wa kan pé wà fún kí ló sọ̀lá wà ní Muhammad rasulullah kó o sì máa ṣe súnà lọ́mọ sí kiri. ọ̀pọ̀ náà méjèèjì o lè ya ọlọ́run sọ́tọ̀ ọ̀yà ìdáhùn sọ́tọ̀ bọ́ọ̀ bá ti ń lọ́n tẹ̀lé ọlọ́run ọmọ tẹ̀lé ọ̀kan náà ni òpó méjèèjì ọkọ àtijọ́ láyé kí ìkejì ọlọ́run fún bàbá yòókè ìlànà àwọn ọ̀sùnlá bákan ní bàbá báwọn náà àdéhùn ẹni tó jèrè ẹni bá tẹ̀lé nǹkan méjì ọ̀tẹ̀lẹ̀ lọ ẹni tẹ̀lé ànábì àtẹ̀kùn lọ́ha wà á tún rọ̀ṣùlá ẹtẹ̀lẹ̀ lọ ẹni tẹ̀lé ànábì ní ìdí ìsàlàyé fún abẹ́ yìí pé wọ́n ní àtọ́ àti ẹni bá tẹ̀lé ní dákàlẹ̀ ní dákàlẹ̀ yọ

kò yẹ kí ndị lẹ́yìn a èrò tí wọ́n ní kí èéfè ọ̀rọ̀ ìta bá lẹ̀ a débi segiri tá a débi sàlàyé torí pé sábà padà débi ìbádà wa á padà sàlàyé lẹ́yìn náà wọ́tà fún Ramadan á máa Ramadan àwọn Ramadan bá débi segba là lọ láti gbà فتحج بيت الله الحرام بيت الله الحرام àti wàá fi kiri ama lọ fún aka daba lówó lọ́wọ́ nígbà tẹ́lẹ̀ sọ̀lá yìí tán ọdún bẹ̀rẹ̀ wẹ̀lẹ́ yẹ ìmánu nígbà tẹ́lẹ̀ sọ̀lá yìí tán ọdún ní ìmánu kọ̀ ọdún tó sọ̀lá yìí ìmánu ló wẹ̀rẹ̀ mélòó bàbá ẹ̀fà ọgbọ́dọ̀ gbọ́ ọgbà màláìkà gbọ́ àtàwọn tó àti tẹ́lẹ̀ àtàwọn òṣìṣẹ́ àti ìlú àti kàmá àti kádàrà bú àti kádàrà rè ẹ̀kú àtẹ̀rí ọ̀dọ̀ ṣé máa ti dìgbà sí ọ̀dọ̀ ọlọ́run bí nìkan sì ọ̀dọ̀ àwọn ayé ó sì kẹ̀kú ìwádà ni ayé ni yí kò sọ̀rọ̀ torí kò sí tí ó wà látọ̀dọ̀ ọlọ́run ọba tó ní lékeré tó ní tọ́lọ̀wọ̀ ní màmá. Èdùkú fẹ́rẹ́ bá yẹ láti fún wa lọ́dà kọ́kọ́ ó ti mélòó ó ti mélòó ó ti mọ́kànlá oníkà ń pè ní dáadáa pàṣẹ dáadáa sọ́nà àti àbúdà láàkà àdàkàtàrà báyìí lọ́wọ́ tẹ̀ wọ́n sọ̀rọ̀ báyìí lọ́wọ́ yàrá àwọn máa ń sin ọlọ́run nígbà tó rọlẹ́ ọlọ́ ìrọ̀ rẹ̀ wọ́n ti mọ̀ pé nígbà tó lọ́wọ́ wọ́n níta ní àwẹ̀ àwẹ̀ rẹ̀ nígbà tó máa ń ṣe kí ni nígbà rẹ̀ rẹ̀ tó máa ń ṣe ọ́n máa ṣe ni ẹrú kan onígun kan náà lọ́wọ́ ní tàbá àdúgbò mọ́kànlá ọdún mélòó ọjọ́ àlàyé àtàbà yìí ìlú ìlú àdìdè ní bá lọ pàtàkì sọ̀rọ̀ ní ìyà fún ọ̀pẹ díẹ̀ àdìgbà sọ́nà wọn pàdé ọmọrò ó ní àtẹ́tì mọ̀tòkà ẹ̀ ìjọ ọmọ ẹni tí wọ́n béèrè béèrè lẹ́ẹ̀kan tí ìfúnlá ń fà ó ní àwọn àwọn ọ̀rẹ́ tó lọ́wọ́. òṣùwé kẹ́ẹ̀dì mùsùlùmí tọ́lọ́run wù ọlọ́run kìí ṣe adébílà amúdòdùbà lọ́wọ́ àwọn ọkọ̀ funfun àtẹ̀yìn mẹ́ta wọ́n pèrè àwọn pé we are muslims gbogbo yìí kà lọ ìdílé islam ni tí wọ́n ń sàlàyé o tí ní ìlú sàlàyé. tá a bá tó wá ń sàlàyé lọ ìbẹ̀lẹ̀ yóò ti wá mà pé ìjẹ́ ìsìláàmù mi tó bàtà níbi mu tí ọba ti bá mu kéèyàn ó ṣàkóso ọjọ́ kótó lẹ́gírí ọ̀tọ̀ ní ẹ̀tọ́ lọ́nà nìkan lọ́wọ́ báyìí. alákọ̀ọ́kọ́ nǹkan mẹ́rin nǹkan mẹ́rin lọ́wọ́ wò lára tó pé ní ìsìláàmù wo ìjọsìn rẹ tó ní ìbámu pẹ̀lú èyí tà níbi èyí wo ìwà rẹ tó wù tó ní pẹ̀lú wa mùsùlùmí ẹlẹ́ẹ̀kẹrin wo ìbáṣepọ̀ rẹ láàrin àwọn nípa ọ̀rọ̀ ayé àtàjà àràjà wọ́n máa sọ pé ẹ tẹ́lẹ̀ bá ń tajà tẹ́lẹ̀ bóyá alágbájá mi alágbájá mi kẹ́ ẹ máa bá dòwò pọ̀ nítorí pé mùsùlùmí islam wà ní ada rẹ̀ sẹ́rí àkídà àti ọkàn ọlọ́run èyí bá yẹ kankan ṣeré òun tẹ̀yẹ bá ti ṣe fún ẹ̀sìn tí àkídà rẹ̀ bá ti bàjẹ́ kí ní bàkídà jẹ́ àdàkídà tuntun sínú àṣírí ẹ̀bùn ní bá bàkídà jẹ́ wàlẹ̀ ìbáàdà tuntun sínú àṣírí bídíà àdádálẹ̀ nìkan tí ànábì tí wọ́n wá ń ṣe é pélé òun ní máa ń ba ìbádà jẹ́ wọ́n àkàlàkù wọ́n mọ àmàlàkù mùsùlùmí àdùn ẹ̀rí ìwà àti ìbárajà ìbátajà láàrin ara wa àbòsí ní máa ń segin ní ní máa ń bà yẹn jẹ́ lẹ́ẹ̀kan kí ni ba àkídà jẹ́ ẹ̀kọ́ kí ni ba ìbádà jẹ́ náà bíbíà kí ni ba ìwà àti ìbálòjẹ́ pẹ̀lú àwọn èèyàn lónìí mọ̀ àbòsí. gbogbo tá a kàkálẹ̀ yẹn lọ lásán bẹ́ẹ̀ yẹn bá ṣe kọ́ kó àkídà rẹ̀ yọ wọn náà bẹ́ẹ̀ yẹn bá ṣe kídà nínú ìjọsìn rẹ̀ ọlọ́run ní gbà bá ti gbà á yóò bó fi náà ìwà yẹn bá bàjẹ́ ẹbí ara ọwọ́ akú àdìjẹ́ náà ní ọ̀rọ̀ rẹ̀ wàá wọ́n ń sùn àwọn sunkún wọ́n ń jẹun ebi ń pa wọn dẹ́gbẹ́gbẹ́ ẹ̀sùn ní lẹ́gídí ó ti bàjẹ́ aláwọ̀ ní bìyànjú ẹ̀ láì jẹ́ níyà ọlọ́run wọn sọ lẹ́nu ìyá ẹ̀yọ́ máa yá mi ẹ̀ wá rí abala ti àkídà abala ti àkídà òun náà ni kí àwọn ìwọ ọlọ́run láwọn fún àwọn ẹ̀dá ọlọ́run nítorí pé ọlọ́run ò ní gbà. ẹ̀kọ́ òun náà ni ìmọ̀ gbé ìwọ ọlọ́run fún ọlọ́run dá. alábìnrin láti fún un sára alábìnrin ilé ayé òní parẹ́ wò. hátà tẹlẹ hapọ̀ ọ̀bá irun nínú mọ́tì ẹ máa rí àwọn ìdílé ìdílé nínú àwọn ìjọ mi àwọn ìdílé ńlá nínú àwọn ìjọ mi tẹ́lẹ̀ ha àti àtẹ́lẹ̀ ha pàpàpà inú ilé nǹkan mọ́tì nínú mọ̀ṣẹ̀kì wọ́n sì máa darapọ̀ báwọn olóṣà nínú mọ́tì nínú àwọn ìjọ mi lẹ́nu lọ. وحتى يكون بعد قبائل من أمتنا والثاني ayé ò ní parẹ́ àbíkẹ́ ẹni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdílé nínú ìjọ mi wọ́n sì di àwọn tí wọ́n mọ̀ pọ̀ ìṣá. àwọn wò pé àwọn ìjọ ìnáwó náà ní bóòlù àti wọn fẹ́ lo ní òòsà àdébò ti parí gbogbo rẹ̀ kíkà wàá kà fún òòsà òun náà ní ẹni tó ń gbé ìdílé wa ti ń gbé yín kalẹ̀ olóòsà gbogbo wa àbáyé ìjọba wa mọ́sálásí náà tó ń jẹ́

nínú mi tí ẹsẹ̀ Áfíríkà ń bí àwọn Áfíríkà lè fún àwọn òbí tí wọ́n ní. àwọn náà sọ pé tọ́wọ́ bá ti fẹ́rẹ́ kalẹ̀ fún ọlọ́ọ̀tọ́ láti bá ọba fẹ́rẹ́ kalẹ̀ fún ọba rẹ̀ àti ìyá rẹ̀ àwọn mùsùlùmí kù àwọn mú kí làwọn mú kílẹ̀ Yorùbá ní òkú. ẹnì kan náà bí anábì tẹ̀lé àwọn ẹgbẹ́ àwọn òṣèlú ẹgbẹ́ àwọn àyẹ́ ni hàn ní ìlànà ṣé kọ́tẹ̀ fún anábì nílà anábì ní kọ́tẹ̀ ọwọ́ àná kíra ya sọ̀rọ̀ yìí báàbò tàháyà ọ là ṣe kíra wa. nítorí pé ọlọ́run pé rúkú rẹ̀ sìn nígbà bá ti ṣe bọ́ọ̀lù wa gbọ́dọ̀ pé fún ẹlòmí. òṣàtà nàbí là á padà síbẹ̀ á ti bẹ́ẹ̀ sì ni ọlọ́run dá ọmọ ọmọ tá a bí òun ó dìde tó báyìí ní àwọn aláàárọ̀ àwọn aláàtẹ̀lẹ̀ bẹ́ẹ̀rù ọmọ tó jẹ́ ní ti pé àṣẹ bí àwọn ẹni bàbá ẹ̀ ọlọ́run sì ní ká máa bóbilé àbọ̀lọ́run ní ká bóbilé kò ti sẹ́yìn nìkan tá a máa ṣe fọ́lọ́run láà máa ṣe fún ọ̀rọ̀ àti ìyá orí bẹ́ẹ̀ wọ́n yíyá àdákàdá ṣe kàbí wọn lè bẹ̀rẹ̀ kàbí ẹni mọ̀ padà tó ti ẹ̀ fà ọlọ́run bá ní táwọn ìyá àdáni bàbá rẹ̀ bá ní kọ́ wá tẹ̀ kọ́ wá fèrè kalẹ̀ àbíkọ́ wá ṣẹbọ pẹ̀lú ọlọ́run wa lọ́nà míì wọ́n tẹ̀lé wọn. máa wò pé à nígbà tó fi rí ọ̀sẹ̀lẹ̀ kẹ̀sí ìṣẹ̀lẹ̀ ó dìgbà dị yẹn bá ń ṣe kí ni ó igbe táwọn yẹn bá ń lọ lè gbẹ́gi lé lóko wọn kò síwájú lé. jẹ́wọ́n mùsùlùmí àkídàtú tanásọ̀ àlàwà nílẹ̀ Yorùbá yìí ọ̀pọ̀lọpọ̀ àjọ kàwá nípa òní padà mọ́ ọ̀kánpá àlẹ́tìná nínú ìkòrò ní ìkọ́bù anáhùn ilé yìí láàyè rẹ̀ jọ̀wọ́ ọlọ́ni àìmọ́ yà wọ́n tá a ti pa ọwọ́ mi yà ni àwọn tá a ti pa tí wọ́n ti kú àwọn ọgọ́rọ̀ ọgọ́rọ̀ ọgọ́rọ̀ ọdún anáhùn ilé yìí là ọlọ́ni wọn ní padà wọn. nílẹ̀ Yorùbá láàmú ọ̀sọ́ pé àkúrò àyà ti kéde àjẹgbẹ́ wa ní mùsùlùmí ọlọ́ni kọ̀ọ̀tẹ́sẹ̀lẹ̀ wọ́n ní ọ̀sẹ̀ kéde wọ́n ní ọ̀sẹ̀lẹ̀

òun ń bí ìmọ̀lọ́wọ́ ọba lọ́kàn nílẹ̀ sọ́jọ́ra wọn. nínú àkídà wọn lè yọba oníkà máa bọ àwọn kan tí ò lè sọ̀rọ̀ à ń bọ omi tẹ bá rí promotion tí wọ́n fún Ọ̀ṣun ní Ọ̀ṣun state nísìnyí kò sí ayé gómìnà tí promotion yẹn wáyé tó tó ìjọba bẹ́ẹ̀. ọlọ́kọ̀ọ́ lè ṣàánú wọ́n dúró lọ́wọ́ tàbí kùrú náà kàmá gáfàrú.

òun náà nílò àwọn náà ti wá ọlọ́wọ́n bá ní wọ́n kúlẹ̀ ìnà kúlẹ̀ ṣe ìnà kàlàkùnáwó ìkọ́dà ọlọ́ni àwọn aládàkádàrà èèmọ̀ wúlò àwọn máa yà ṣá wọ̀ lóbìnrin òun lòun sì máa ń fà ìjọba wò wọn lẹ́fẹ̀ ìjọba wò wọn lè kíni owó fi kalẹ̀ síbẹ̀ wà nínú owó wọn ìfìdá àyà yẹn ti ta gbọ́ ìdá òun lè àti pé láwọn ìmàlú lọ́wọ́ lẹ́yìn ìdá màkè ìjọba wọ́n na ní mọ̀lẹ́kà kátó lè kọjá kọ́mọ̀ kejì ábẹ́lẹ̀ ìdájọ́ ọmọ ẹ̀dá rẹ̀ mọ̀. eléyìí àyèmáyé ìdààmú ló bí sínú ayé mùsùlùmí yorùbá lóṣù tàbí bẹ́ẹ̀ náà. nínú àwọn àkídàlẹ̀ yorùbá a máa ń ṣe ọdún ọ̀sà a wà á lọ́dà a máa pè é ní owó òtí sòsà mọ́lábúlé àtàwọn bí ó sọdún ni wípé ọdún lásán ni ọdún tí òtútù wọn kankan ni káàkiri wọn gbàgbé ẹ kéèyàn sọ pé igbákejì ọlọ́wọ́ bá òun mọ̀ sẹlẹbírẹ́tì lọ́dọọdún kọ́wá lọ́wọ́ ní bínú mùsùlùmí ni wọ́n lọ iná lè ṣe ọdún ìdílé láàmúlẹ́ lọ́dọ̀ wọn bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni kan bá kú sí tó kú kú gbóná kan àbí mọ́tò gba àbí wọ́n bọ̀ pẹ̀lú ojú títì ọ̀sẹ̀ kan ni wọ́n bí bí òrò wọ́n ń ṣe láti tẹ̀sí rẹ̀. àwọn mùsùlùmí wa tó láwọn ẹni mùsùlùmí wọn ò fi ọdún kí ni ilẹ̀. àdébìtì ọ̀sẹ̀ láti dé Madina nígbà tó àdébìtì dé Madina àdébìtì bá rí àwọn sàábà tí wọ́n ta bí àwọn ta nǹkan ṣẹlẹ̀ ní báyìí bí àwọn fìdá ṣeré àdébìtì ilé ìwòlẹ̀ tún ṣe. wọ́n ní àjọ méjì àwọn ọmọ mi ń sọdún ni ẹ̀gbọ́n wani kɔni abudala kun abudala kun lɔɔru kɔni abudala kun kɔni abudala kun lɔɔru bihima kɛyira mɛ hɔba ọlọ́run ọba ti fún yín ní ọdún méjì tó fi rọ́pò àwọn ọdún tẹ̀sẹ̀ kí ni tẹ̀sẹ̀ kí wọ́n bá ní wọ́n fi kàtà pààrọ̀ aṣọ pààrọ̀ ní àlọ́sà aṣọ pààrọ̀ ní abẹ́bí abẹ́bùgbàgbé tí wọ́n bá ti kó aṣọ lẹ̀ jẹ́wọ́ mùsùlùmí kí ni de, ṣe yóò gbàgé ike òní jẹ́ ti ẹni tó wá tọ́ka ẹni tí ọwá tọ́ka sọ wá àmì ẹni tó wá gba sọ bẹ́ẹ̀ náà ni aṣọ òní jẹ́ ti ẹni tó ṣe kí ni ẹni tó gbàgé ìtumọ̀ ẹni pé yóò lọ lọ́tọ̀ọ̀tọ̀ ni adébùsọ̀ sọ́là sọ pé wọ́n ti fọdún méjèèjì wọ́n ti fi rọ́pò ọdún èyíkéyìí ọdún tẹ́ẹ̀ máa wò láti ṣe kí ni láti máa ṣe pẹ̀lẹ́ pẹ̀lẹ́ yẹn lórí àtọ́jú àwẹ̀ àsọdún ní valentine tí wọ́n ti lọ́wọ́ sí kọ̀ọ̀kan mọ̀ lómi. Mùsùlùmí ní máa bá wọn ṣe ẹ̀sìn ìdíyè náà ni. Ní Rome, wọ́n ní òrùsà kan tí wọ́n máa ń bọ ìkókò ní òrùsà náà ìkókò. Wọ́n ti yá èrè rẹ̀ kalẹ̀ wọ́n máa bọ́ ní fourteen February. Nígbà ọ̀ya, wọ́n bọ̀ bọ̀ bẹ́ẹ̀ bá ọdọọdún ni wọ́n máa bọ́ bẹ́ẹ̀ fourteen February wọ́n máa bọ́ bẹ́ẹ̀ nígbà wọn padà yá ọba nínú àwọn ọba àdúyẹ ni wọ́n rán àwọn ọ̀dọ́ lọ́sọ́jọ́ ogun lọ́sàrí pé àwọn èèyàn fẹ́ lọ́mọ́ ó ní kí ló dé à wọ́n ní wọ́n fẹ́ yàwó nì tí wọ́n bá sì fẹ́ yàwó àwọn ìyàwó ò ní fẹ́ kó lọ sí ojú ogun lọ́wọ́ òbí ọ̀dà ẹnì kankan ò gbọ́dọ̀ ṣe ìyàwó gbọ́dọ̀ kàmọ́ nù tó wọ́n fi parí ogun tó wọ́n fẹ́ ṣe kíni tó wọ́n fẹ́ jà yìí arákùnrin kan wọ́n pè ní Saint Valentine òun òun ní sọ́ọ̀sì onílé ìjọsìn òun ní wọ́n ń ṣe nìkáwò fún àwọn èèyàn lábẹ́lẹ̀ èyí tó ìyàwó fún wọn lábẹ́lẹ̀ nígbà ọba wa gbọ́ ọba wa ní kí wọ́n mú wa pé àwọn ọmọ dọ́dọ̀ wa ọba ní kí wọ́n fi pamọ́ wípé òun ti dájọ́ kú mu níjọ́ tó sì kú níjọ́ táwọn níjọ́ táwọn ń ṣe ọdún òòṣà àwọn afọ́jú fẹ́búwárì ọba mú jáde níjọ́ níjọ́ lọ́wọ́ pa ó sì pa tábàyè gbogbo àwọn tí wọ́n tó ti ṣèyàwó fún ìwé ilé yẹn tó tuntun wá sẹ́yìn tó tuntun wá sẹ́yìn à à wá ní bọ òrìṣà mọ́ ní táwọn àtẹnì káwọn kò ní rántí àwọn obìnrin kò ní rántí valentine ó ti tún kò ní ọdún òrìṣà ó tún kọjú ọdún òkú ọdún sòkúsòkú ó wá ń sòkú valentine bẹ́ẹ̀. 1969 69 69 in 1969 ìgbà tó di 1969 làwọn àgbàlagbà bàbá kọ́ra wọn jọ pé ìta nìyí ààrẹ tààríwò láàpọ̀ pé àtúndì ní ẹ̀sán wa lọ́ba kan tẹ̀lé àwọn ilé ìjọsìn ó sì dùn láwọn yẹn lẹ́nu àwọn tí wọ́n fi ń ṣèbàjẹ́ làwọn bá gbà nígbà yẹn ni wọ́n bá ara wọn sùn lọ́wọ́ máa sàbúrú lérí rẹ̀ ọkọ̀ àtìyàwó tó fi lè ọrẹ bá dídí níjọ́ nìkan ní ọ̀rẹ́ rẹ̀ sí yóò yóò sùn lọ́kùn fún àwọn ọjọ́ tó kù kí ló wá kan ọ̀dọ̀ oúnjẹ yìí ṣé òrìṣà bí ó bẹ̀rẹ̀ rẹ̀ láàárọ̀ ni àbí òkú òkú valentine àbí táwọn olùbàjẹ́ tí wọ́n ti bàjẹ́ lágbàlá ayé tí wọ́n ti gbà kan rí fún àwọn tó máa ṣe ní ọdọọdún èwo lọ́kàn wa mùsùlùmí lẹ́rìí àfáàjọ pa àwọn ẹ̀jọ́ pé àwọn ẹ̀ṣàdúrà ìfẹ́ ìfẹ́ náà wà lọ́sùlá ọ̀pọ̀ ìfẹ́ lọ́nà abúlé ìgbàlódé lónìí.

wọ́n rí dísù di ọkọ àti ìyàwó wọ́n á dùn fẹ́lẹ́ báyìí ọ̀tá yà kúránì ọ̀tọ̀ wá sí ọ̀tọ̀ lọ́wọ́ ìfẹ́ lọ́wọ́ ní ìdókòwò sí ni pé ìyàwó àtọkọ wọn máa tó ìfẹ́ ṣẹlá wọn fẹ́lẹ́ bá bàbá náà ní ìwé nínú oṣù láwọn bàbá àtàrà fẹ́ níbẹ̀ nínú oṣù pé pé ìlànà àwọn fẹ́ẹ́ ìlànà àwọn fẹ́ẹ́ ìmọ̀ mùsùlùmí kọ́lọ́mọdé ìsánú wa. ẹ̀rí nínú àwọn àdìọ́kàn wọn lẹ̀ Yorùbá òun náà ni àdìọ́kàn ìtọ́lọ̀ ń ní àlàyé káwọn ní àràmù ẹnì kan lórí ọkọ má rí ìkú òní ọkọ rẹ lọ́wọ́ sọ fún ọkọ pé bá ti bímọ o ò ní fún o mo ní tó mo ní ọ̀sùn bí wọ́n pé ló ní kí wọ́n má jẹ aláàrú ìdáyọ̀ òye ẹgbẹ́ tí máa pàdé lórí ilẹ̀ ọlọ́wọ́ bá wa. ó ní òun lè bí wọn ní àpọ̀pọ̀ àbúrò ẹ̀mí ọ̀sọ̀ ẹni tó sọ fún wọn òrìṣà táwọn bàbá wọn bọ nínú ilé wọn ló fi kíni òun ló ṣe ìwọ̀ ní iyọ̀ ní ìwọ̀ fún wọn ọlọ́wọ́ bá rẹ̀ ṣùgbọ́n ṣe ní ẹ̀tọ́ kúlẹ̀ mọ́tà àrùlámà sí náà tàlá ẹ̀dẹ̀ àpẹjẹ ti tọ́yìn bá ti tàbí ọlọ́wọ́ bá ní ikú mo ṣe ní ẹ̀tọ́ fún tọ́yìn bá ṣe ní kíni àrọ́ yìí nítorí ẹni tí bá ti ń ṣe tọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ọ́ ní haram òun náà ti gbé rẹ̀ sípò dání sípò ọlọ́run bá ti ń pàṣẹ ilé ọlọ́run pé ẹ má jẹ tó sì jẹ́ pé ọlọ́run fi á jẹ kí eléyìí wàhálà lọ dálẹ̀ nínú àwùjọ yorùbá bá ti ń jẹ ọba yìí tẹ́ mú ọba tàkà sẹ́yìn kí ló dé a àwọn mùsùlùmí ni wá ń tẹ̀lé ìlànà tí wọn ṣe kí ni. tó là kalẹ̀ sọ́bàjẹ́ pé èyí bá máa ń bì sọ́bàjẹ́ la àbára máa ń rún àbí sẹ́yìn bá jẹ àgbàdo inú ọrùn á ti mà pẹ́kọ̀ bá sísítẹ́ẹ̀mù rẹ̀ múnu yóò sì bílẹ̀ yóò lè jẹ nǹkan mi àmọ́ kéde tí ìdí máa sábò nǹkan tó lọ́wọ́ lọ́sẹ̀ kí nìkan wọ́n gbàgbé aburú mẹ́mẹ́ fọ́ àwọn afáà ní inú ìlànà ẹ̀bọ ni Yorùbá fún mẹ́mẹ́ mú àbí láti ìdíyà nìkan ìtìlẹ̀ Yorùbá á máa láwọn Islam àmọ́ lè gbà pé máa kọ̀kọ̀ lẹ́yìn ọ̀lọ́ àwọn tí ń bá ìlànà yorùbá yìí torí gbogbo tá a kà á lẹ̀ yìí làwọn àbá kà sínú kíni làwọn akíndú àti islam bíi tí máa ń ba islam lò. èyí mélòó ló fẹ́ sí lẹ́ni tó òun ní lọ́lẹ̀ sẹ́ ìgbé tí wọ́n bára wọn bára wọn àwọn kan àwọn fèsì

nínú ìfàlídọ yàtọ̀ sí ìhọ ọ̀rẹ́ yẹn ẹ kí lẹ́ka mi nìgbẹ́ sẹ́fẹ̀tì sálámà ẹ̀ẹ́yẹ kan tẹ́wọ́ sọ́nà fún ọlọ́run àtàtà àlọ́ ìwọlọ́mọ ìní ẹsẹ̀ lóru ká mo fi ọ kí ìwọlọ́mọ àṣẹta ìwọlọ́mọ èmi ọ̀pá wọ́n lórí èmi òru ìwọlọ́mọ tọ́pá wọn tí nǹkan bá jó orin tí wọ́n bá ju kúkú tí wọ́n bá sọ ìbá lé ìsìn pààrọ̀ yìí lọ́dà kù láyé mi àti mẹ́sìn mi wọ́n bá ti wí tán orílẹ̀-èdè èyí tẹ́mi rẹ̀ bá ti ní oṣù lóṣèlú ọ̀fẹ́ káfíńà kò já àwọn òwe à ń tẹ́kí ń lọ àbí kí wọ́n lọ lẹ́bi bá ti pín méjì lérí nǹkan lẹ́bi àràkà méjì ló lékè nínú kù nígbà náà mo gbé. ọjọ́ lóun máa kọ̀kọ̀ àlẹ́bí ní tó ti gbà gbọ́ ó ti di kẹfẹ́ rí o àlẹ́bí náà fẹ́rẹ̀ àti ìfẹ́ lára nǹkan yìí kọ́dà àbúdà o ọ̀dọ̀ àtọ̀dọ̀ ìmá mùsùlùm. ẹni pé ọ̀tọ̀ tó wà ní kíra àwọn ọ̀tọ̀ ni tó wà ní táǹtẹ̀ nínú ẹ̀sìn wa. báyìí bá lè di kẹfẹ́ rí tí wọ́n máa ń gbà rẹ̀ lọ́wọ́ kẹfẹ́ rí tí wọ́n gbogbo ọgọ́rùn kéèyàn máa fi àtẹ̀wọ̀ àtẹ̀wọ̀ láti lọ lè máa tọ́pamọ́ àwọn àlùfáà ní nǹkan àwọn àlìjẹ̀nu yóò jẹ́ o bọ́ọ̀ bá tí wọ́n ti àlìjẹ̀nu aláwárí lẹ́kùn yá bani adama aláta àkókò ṣètọ́ ọlọ́ni ẹ má sì èṣù kí lè sùn àlìjẹ̀nu ni kí lè jẹ̀nu èṣù wọ́n lè fọ́kọ̀ yá yẹn fún àti bàbá yẹn ìyẹn sì mú tó náà rẹ̀ lọ́dẹ̀ wá dé sí ìdánilógún tó dé bá tawhid torí tawhid ọpọ́sìtì wo dàgbọ́ fi ọlọ́run ọba rinlẹ̀ ìfúrádùn láti lè ìbàdà alánìkanìká máa sìn bírù bùkún yàtì tábà kó nìkan ló dá gbogbo tí ń bẹ òní ń darí ẹ̀ wọ́n wùlù ìyàtì ìfúrádùn láti lè ìbàdà ká máa sìn ọlọ́run ọba nìkan ká máa sìn nǹkan míì mọ́ wọ́n bí àtìmá ìwọ̀sìfà káfí ìròyìn ọlọ́run ọba ròyìn nínú ilẹ̀ fọlọ́ àtàwọn orúkọ rẹ̀ káṣí máa bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn orúkọ rẹ̀ káṣí máa bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn orúkọ rẹ̀ ká má fọ́ lóko mí yàtọ̀ sóko tọ́lọ̀ sọ rẹ̀ eléyìí náà ń pè ní ìmọ̀lọ́ lọ́kàn nítorí pé ẹnìkan ò lè mọ orúkọ tí ọlọ́run jẹ́ ọlọ́run nìkan ni ó mọ̀ àdébùsà sálà nìkan ni ó sàlẹ̀ fún ọdún ọlọ́run lókun lékè òun jẹ́ báyìí ìfọ́ pè ní ìmọ̀lọ́ lọ́kàn tí wọ́n wá dé lọ́jọ́ pé nílẹ̀ Yorùbá tí wàhálà fi dé bá kìdá kọ́dà lómi ọ̀sán pé ẹ má kó wọn alákìdá o ẹ̀yin ni àwọn yìí ṣe alágbèéga kan ìdí ìsọdún náà sì wá ni pé òun ò mú ọlọ́run ọba lọ́kàn tó òun o ọlọ́run ọba tó pẹ̀lú òun dékìní èlò òun sì ẹ̀yin nìkan ni ọlọ́run lọ́kàn bẹ́ẹ̀ ni wọ́n máa ń sẹ́kùn pé ajá alàlà àlè àtàlè ìlànà wa ìdá ọbẹ̀ ní ká bá wọn náà lè dì dáwọ́ akọ̀dé lọ́nà wọn yà ọ̀kan pé nínú àhàdù àlàṣọ́ọ̀rọ̀ ọ̀dà èyí tó mú wáyé màní kò sẹ́ni jọ́ tẹ̀lé eré rẹ̀ eré àlè ànábì àjọ rẹ̀ ní ọlọ́run wá ní ànábì ẹ̀ṣẹ̀ wèrè sọ ìmọ̀ràn wá lò ẹgbẹ́ ní bá ṣe ọwọ́ rẹ̀ yìí ẹgbẹ́ wa ọlọ́run wà wọn nàbí yìí wọ́n wọ́n ní wọn wá sọ ọ̀hún lò ẹ̀yin náà sámọ̀ ànábì pé àwọn ẹbí àtàrà ẹ̀mí ní àdé ṣe nǹkan mímọ́ o àní gbára lé nǹkan mímọ́ o àní pé nǹkan mímọ́ o àní ṣe nǹkan mímọ́ o àní wọn nǹkan mímọ́ alágbára yàtọ̀ sọ́lọ́wọ́ o abúlé àbí sájòkólẹ̀ àdébìnrin náà wọn náà mi nìyẹn ìwé ni wọn adìyẹ fún abúlé àbí ni sábàlẹ́kà yà wọ́n fún àbí sábàlẹ́kà yà Muhammad sábàlẹ́kà yà Muhammad ó ní rẹ Muhammad ó ní lẹ́nu rẹ lọ́wọ́ ó ní kàdé àpọ̀ àdébìnrin dàgbẹ́ òfin rẹ tọ́ra ọlọ́run wa fèsì ìgbàdọ́lọ́wọ́ wa fèsì ọlọ́run tó wa fèsì ó lé ọlọ́run tó bàtí lẹ́nu àbí láhàbí wọ̀tọ̀ ọwọ́ àbúlé àbí òkú ṣe nǹkan rí mọ́ máa àgìnà àánú máa ní òwúrọ̀ máa kẹta gbogbo tó fún ọkọ rẹ owó rẹ owó rẹ ọwọ́ rẹ kó jọ láyé kò ní sàǹfààní láyé kò ní sàǹfààní lẹ́yìn. sàyẹ̀sì láàánú ara láàdá náà iná tí ó dòó dá sí ó ti ń dò fèrèfèrè báyìí wọ́n múra àtúrù hama lẹ́tọ̀lá hàtọ̀ èyí tí máa ń gbé àwọn ẹ̀gbọ́n lójú ọ̀nà bá nàbì kí ló dìjà láàrin wọn ẹ ẹ ma ti nǹkan ẹ wọ ya mi ló ti jẹ na ìpèpè yìí òun náà làwọn náà dìde láti lè kú ká máa káàkiri àwọn àdúgbò ní pé ẹni ni ní ọdọ ni nínú kọjú àwọn ẹni bá ní wà nínú dúró rẹ ẹni bá ní nǹkan kan tó gbára lé lọ́dọ̀ àwọn ìyá àgbà kọ́lọ̀ lé yọ̀ǹda rẹ̀ fọwọ́ wọn ẹni bẹ kó lè yìí kó lè rí ìsáyìn kúrò ní níbẹ̀ o gbogbo èèyàn tí ó ní nǹkan o kò lè là o kò lè sàǹfààní kò fara mi. ìpèpè a bá wá gbé e àwọn àdàlà ìdòkúlẹ̀ yìí kálukó wọlé bàbá yìí kálukó wọlé ìyá yìí kálukó wọlé ilé lálọ́dún rẹ̀ kéde tàbí tàbí ẹ máa rí gbogbo tí wọ́n ń gbé síbẹ̀ nì oyè tẹ́rí kò só olóòtú àpọ́nbélé mọ́ oyè kìrìsìtẹ́nì àti mùsùlùmí wọ́n yóò ṣe kéde lẹ́nu ọ̀sẹ̀ tí wọ́n máa sọ fún ọ pé à nǹkan bẹ wọ́n múra síra rẹ̀ ṣé ìwà fẹ́ múra aṣọ rẹ̀ ìbọ̀dọ̀ ẹni tó da wọ́n gbé àdúrà kó lẹ́mìí àwọn èèyàn wọ́n wá gbé ìwọ̀ abẹ́lẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀sán kan wa. ẹlẹ́ẹ̀kejì ìbàdà àdúgbò lágbègbè àkídà àdúgbò sí agbègbè ìbàdà àdìmẹ́tọ́tì mínísítà lù. wọ́n ti ó yẹ àwọn ọ̀pọ̀ yìí máa ń mú ọ̀pọ̀ àbá ọ̀pọ̀ ṣé ọ̀pọ̀ sáà wọ́n ti kìí yálẹ̀ mẹ́ ọlọ́run ti ní báyà lórí inna allah aláyẹ kìkìrù alùsàkàbì aláàtì làbẹ́lẹ̀ òun dájúdájú òun òkúrí nà lọ́dọ̀ òun ò ní nà fún ìfọ̀ ọ̀dì náà gbogbo tó ń kọ́ ọ̀dẹ̀ ṣe bẹ́sì tó bá ti mú kàmí ma ọ̀dọ̀ náà gbọ́dẹ̀ tó ní àwọn àbá yìí ò gbà láwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àbá wa wọn ò já mẹ́yàtọ̀ láàrin ọlọ́wọ́ àtòsà àtàtòsà ni wọ́n pè jálàbí wọn ò kọ́ ọ̀bẹ sọ pé abákan mẹ́mẹ́ àwọn ìjà ni wọn ò ní wọ́n sọ ni pé abákan mẹ́mẹ́ wọn jálàbí ní tẹ́lẹ̀ ìmúṣẹ. bóbi ló ń sọ jálàbí tó lè sọ̀rọ̀ àwọn tí wọ́n mọ lówó tó fi jẹun tó bá ti jálàbí òṣàtẹ̀ àwọn tó ti kí ni wọ́n bá òṣàtẹ̀ wọ́n wá gbà lórí jẹ́ pé bàbá sọ wọn pé ah, ẹ máa ẹ máa bá yẹn sàdúrà lórí lórí bùkátà yẹn èyí lẹ́yìn ìgbà yẹn lọ́dọ̀ lọ́dọ̀ sí òkú wọ́dọ̀ lọ́wọ́. ọ̀nà kí ní sàfà yìí ká àbáyọ̀ òkú náà àbáyọ̀ ọmọ sẹ̀ ọ̀lẹ́ yẹn sàfà àkọ́mọ́dé làwọn lẹ̀. àwọn ọ̀pọ̀lọpọ̀ lè tó wọlé Yorùbá bàbá ti jáde ńbẹ̀ yálà bí làwọn ti kíni làwọn ti kíni wọ́n yẹ kó aṣọ bá ti sọ bẹ́ẹ̀ aṣọ bá ti lè ká tó má ti lè mọ̀. ẹ̀yọ́ máa lè gbé oúnjẹ bá jáde kílẹ̀ máa ṣe wọ́n dákẹ́ àwọn kan ní yálà bí wọ́n ẹ̀ má gbé yálà bí ẹ̀rẹ́ máa tó kíni ẹ̀rẹ́ máa tó òòsà òòsà lẹ́ máa fọ́n kálẹ̀ rí i gbogbo àwọn àwọn ẹni tí wọ́n sọ pé má jèlé kálukú lọ́wọ́ sí wọ́n yẹ tó sọ tiẹ̀ ẹni tí wọ́n bá pé wọ́n rí nǹkan wọ́n lè wé ẹni ọ̀sọ́ ti ẹni tí wọ́n wẹ̀ nǹkan. nínú ẹgbẹ́ gbogbo àwọn àrùn ìwọ́bẹ̀ láti sọ ìrù sílẹ̀ èrò dáná tá ní pé tí mo ní kó wá lọ. sọrí kò sí tọ́kọ̀ pẹ̀lú àbáàtà àti iṣẹ́ òkúta ìwọ ni òwe mí rẹ láàrin wà tọ́lọ́ torí wà tọ́lọ́ nìkan lẹ lọ́rọ̀ wà tọ́lọ́ ni ìnẹ́lọ́rọ̀ ọba nínú sàárì báyìí sàárì tó ti ń gbé ọdún sàárì báyìí ìwọ àgọ́lọ́ ọba rẹ lẹ́fẹ̀ẹ́ sí gbogbo èèyàn olóhùn kan kíṣọ ọlá àwọn pẹ̀lú àwọn lọ lẹ́nu kódà kí wọ́n jìyàn sínú yàrá yà pé wọ́n bá ti filẹ̀ kò sùn kan tí wọ́n sùn kan tó yẹjú lẹ̀ wọ́n lè gbọ́ lẹ́mẹ̀. ẹ rí agbègbè ìbádà kọ́lọ́mọ́tà ìsánú wa kọ́lọ́mọ́tà bá tó àwọn tá a lò sùn kó tó àwọn tá a sùn lájọ́ sọ pé òun àwọn ẹ̀kọ́ àwọn ẹ̀kẹ́ wa ọ̀yá ká mọ́ta orí ìdúró rẹ̀ ṣe òun ní òun ló bàjẹ́ tó lọ́kọ́ tó lẹ́yìn ló bàjẹ́. káwa ni wọ́n ń jalè ló gba wọn lé àwọn ọ̀rọ̀ aládàá wọn ṣàṣà òṣùgbọ́n ní ìdarí lọ ẹ̀sìn máa ń kú jù. lẹ́yìn náà ìjọsìn wa lẹ Yorùbá tẹ́lẹ̀ ìjọsìn wa òpó kan náà ló ní òpó kan náà ní àgbàdo àwọn ìjọsìn náà àbáradà na fáwọn bàbá adáṣe tí wọ́n ṣe baa ọba iji ní padà sí Sàwùdí kó wá kú mi kó lọ Kúwéètì wá gba gbogbo sọ nsọ ni rẹ rẹ sórí ìdáwà ní bàtà bàbá kéré mú kàdé lónìí náà ìgbà tó lọ́wọ́ ti kalẹ̀. ó ní òní kó tó tẹ̀lé kọ́tà ńlá ọ̀tẹ̀bí ó ní tẹ́wọ́n mi pé ẹ fẹ́ràn ọlọ́run ẹ̀fẹ́ sùn èmi ní ẹdínkì èmi ní ẹ máa tẹ̀lé. ìbádọ́tò làbá àwọn àṣàlám mùkàlìfà ọ̀pọ̀lọpọ̀ wa agbára lé bá ti máa bàbá ẹdínkì tẹ̀wọ̀n tẹ̀tọ́ ń sábà ẹlòmíì láti ilé ìta àti pariwo pé pé dáwọ́ lẹ̀ tẹ́wọ́n ṣẹ́kiri tí wọ́n bá ń kírun ìwọ́n mọ̀ pẹ́ nílọrin àdúgbò ní ajá kejì wa wọ́n ti àjẹjẹ wọn bẹ́ẹ̀ àwọn ẹ̀rọ lè kírun ní mọ́sálásí yẹn àwọn bọ́dà ayémẹ́lẹ̀ tó wọn bẹ́ẹ̀ wọ́n wá ní ọ̀sánsì ẹ̀dàkùn ẹ̀bá wa sàlàyé rọ̀ mo ní ẹ̀yẹ́ ní sàlàyé rọ̀ àbáfọ́ mo ní ìdòkó sí ọ̀rọ̀ bẹ̀ sí nípa tẹ̀síwá rẹ̀ nílẹ̀ mẹ́ẹ̀ ṣé irun mo wá bẹ̀rẹ̀ pé ṣé irun ilẹ̀ Yorùbá ní sàlàyé ni àbí kí n sàlàyé irun tánẹ́bí àtàwọn sábà ṣe kí wọ́n kí wọ́n yẹ̀ yẹ́ fèsì ó ní àwọn sábà náà nù. táwọn sábà bá jìnnì sábẹ́ kí kí bí wọ́n lè gbọ́ sí òkè wọ́n wá gbọ́ lọ́gbẹ̀lẹ́ ọ̀hún kò sí fún kàdá wọlé ní gbogbo tíra. àtàlẹ́ gbogbo ẹ̀ bá bọ́ọ̀lù alẹ́ ní dáhùn àjòkó bọ́ọ̀lù ẹ̀wọ́n làdá ní ká máa rìn báyìí ká máa fi bí ṣé àbábà báyìí musare musare àlẹ́ ti fa tuntun àlẹ́ mi ti sọ ni pé tẹ̀lé sọ ṣètọ́n ṣètọ́n nù máa ń kẹ́bọ̀ wò báyìí kẹ́bọ̀ yí padà ṣètọ́n náà máa lọ pọtú ìdíyẹ láti bàánú yé ẹ má ṣe bẹ́ẹ̀ bọ́dà àlẹ́ mi ṣe kiri kéèyàn wá gbà pé àwọn bàbá tó wọ́n ń fi báyìí wọ́n lọ sáájú tó ìwọ mùsùlùmí nígbà tá a wá parí ìdánilẹ́kọ̀ọ́ ìta àti abẹ́kí ìṣáyẹ̀ ọlọ́run fẹ́ bàbá ìmáàmù ìmọ̀lẹ́ ṣé bọ́ ti gbọ́ àbí ọ̀gbọ́. wàláyé ọ̀pọ̀lọpọ̀lẹ̀ náà wọlé kọ̀wá sí ẹ̀rí kan tó gbé lọ́wọ́ tó gbé bébì sí bá wọn tó wọn ṣe kíni. èyí tàdábì ní ẹ̀kẹ́lẹ̀. ẹ máa yá mi ojú kan ni wọn wà lẹ́yìn bá bàbá jẹ́ kólẹ̀ náà. Yorùbá kan náà ó sì ní bàtà ìfúnṣe káfà ìdòkó. àsìkò orun wa lẹ Yorùbá irun tó dẹ pé lẹ́yìn mọ́lọ́lọ́kan irun ló dùkú bọ́ọ̀ bá ba kẹfẹ́rí ni ọ́ tọ́ọ̀ bá kí o kẹfẹ́rí ni ọ́ lẹ́yìn tó fẹsẹ̀ múlẹ̀ lóra wọn bá. àlàáfíà bẹ́ẹ̀ ni ọ̀bẹ́ ni ọ̀sọ̀lá bàbá ń tàrà kàrà fọ́kọ́dí kàfà bọ́ọ̀ wọn ti wá kẹfẹ́. kò sí mọ́sálásí tí wọ́n ti ní pàápàá lérí ọ̀rọ̀ ó ti wọlé ó ti wọlé ó ti tó o ti ṣe kíni ó ti tó kí ló dé tí a padà síbi ọ̀dà àsìkò làlẹ́bí náà máa ṣe kíni aláwọ̀ pé aago àti fóònù lókè àtàlọ́ kò tí ì dé tó ti ń kírun fóònù wọn ti ń kírun wáyé wáyé dà ni wọ́n fi ṣe kíni fi ń kírun ìtumọ̀ ẹni pé tí àlùbáṣà ní bá yọ láàgó mẹ́fà àgó mẹ́fà ní irun àlùbáṣà ṣẹ́gi ni iná tó tálùbáṣà ní bá yọ láàgó márùn-ún ìtumọ̀ ẹni pé àgó márùn-ún ní àlùbáṣà ṣẹ́gi ni tọ́wọ́ ní láàgó márùn-ún àbọ̀ àgó márùn-ún àbọ̀ nìkan làwọn ṣẹ́gi ni ni wọ́n pámẹ́nẹ́ǹtì wọ́n ní kejì lérí ẹ̀ èmi náà dàdí ike wọ́n wá yàgbọ́n sáà nìkan lẹ́yìn àbálá àgbẹ̀wò tó ní wọ́n ní àbá wọ́n. wọn ló kù díẹ̀ wọn ní kù díẹ̀ báwo ẹ ẹ ló kù ìlú wọn ní kí wọn tẹ́lẹ̀ wọn ti dérí ẹ àgbo mẹ́rin wọn ní bàbá kẹjì dérí ẹ sẹ́yìn náà mọ̀ pé àtùkù mí ẹ máa jí tọjọ pé àgbo mẹ́fà bọ̀ ilé ó ti má sẹ́yìn máa wọn lọ sùn nígbà míì tá a wí ẹ ẹ rẹ̀ ni pé wẹ́dà ń ṣe kiri ni wọ́n sì ti gbé àsopọ̀ olúkalẹ̀ títí ìbílẹ̀ wọn sàlẹ̀ ìbànú mi pé bá ti yẹ̀ o oyè ẹsẹ̀ kiri ẹ̀kírun dúrúrì bí ẹ̀rọ wẹ́dà ni bá ti yọ ẹ̀kírun tẹ̀wọ́n kó bá ti wọ̀ fi darí irun kìí ṣe ẹ̀fọ́ ni àwọn tó mọ wí ẹ̀hẹ́n mo ní nígbà wo láwọn akí mo ní kọ́tà àgbà pọ̀ ni lásìkò tá a lò lọ́wọ́ yìí ó lè padà yíká gun mẹ́rin yẹn náà o nígbà mí o ẹ gbọ́n tí bàbá fún mi bàbá yẹn ní kọ́tà pọ̀ ni ẹ máa kí ládùúgbò yìí sáwù sáwù sáwù sáwù láàgbọ́n ẹ yára láàyè ẹ ẹ ọlọ́mọdé ìsànú wa ọ̀rọ̀ ẹ̀sìn yẹn odidi wáàsí ńlá ni alẹ́mi ni mọ̀nà amílẹ̀ amẹ́lẹ̀ alẹ́ sàlẹ̀ àwọn olùdà bẹ́ẹ̀ bá ní kankan tí ń ṣe báyìí tí èsì àwọn aláfẹ́ àṣẹ ilẹ̀ kúrò wọn máa ṣe pàwọ́wá lọ́tù ọlọ́mọdé àpẹẹrẹ àti ìfọlọ́ làbíà nínú ẹni pé ẹni ìjọsìn tó bá ṣe bí àwọn fásitì náà fẹ́ dàpọ̀ nínú àyàwó láti rí ìtàfẹ́sì nínú àdìsù láti rí láti rí nígbà mí dẹ̀ni ní tí wọ́n ní àṣẹ náà là ń ṣe àmọ́ ọ̀nà tí wọ́n fi gbé kalẹ̀ káwọn ṣe kiri káwọn gbé kalẹ̀ láyé ayé aláwọ̀ lápẹ̀jùwẹ̀ sẹ́mọ̀ pé ọwọ́ ní ẹ̀sìn kẹta ṣe bẹ́ẹ̀ bá ti ṣe sílẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ rẹ̀ ọlọ́wọ́ tuntun sí ìgbẹ̀ fún ọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́ fẹ́ jáde láyé tó bá jẹ́ lẹ́sẹ̀ kan ọlọ́wọ́ torí ẹ̀ yọ pẹ̀lú yìí tí ọ̀rọ̀ pẹ̀lú yìí tó bá wọlé kò ní pẹ́nu náà láyà ìrànlá lẹ́yìn ọkọ lẹ́nu tí ó nílé kan mi sọ pé mi lé àtọ̀tọ̀ lọ́wọ́ tó dúró lórí ọlọ́run bẹ́ẹ̀ kò ní pẹ́ nínú náà ó wọ́n lọ́wọ́ ọlọ́run ní má bìí sílẹ̀ aláàyè amadi lórí èyí kí èyí iṣẹ́ tó wọlé kí ni kó lẹ́sẹ̀ tọ́wọ́dẹ̀ wọ́n lọ́wọ́ ọlọ́run fi gbóná nínú ọba àmọ́ yóò padà gánà jẹ náà olóòtú àti ọkùnrin wọn náà òwò wọ̀ náà wọ̀ ní jáde wọn nítorí pé gbẹ́rẹ́ bí sọ̀hún ó ti gbá para fún un nígbà kí ní òun ní ó sọ̀hún òní lọ́lọ́ mọ́ ọ̀làwọ̀ fẹ́rù àbẹ̀rọ̀ lọ́jọ́ fẹ́rẹ̀ jọba. ṣé wọ́n mùsùlùmí láyé ayé lágbó àbí wọn wà ní ọ̀dà ìtàn sí ni pé ẹja ìjọba wí papọ̀ láyìlá àyìnlá láyìlá àjọmọ àwọn wí papọ̀ láyìlá àtẹwé jáde lẹ́nu àmọ́ mẹ́tọ̀dù tí wọ́n lò kò ní sábà kan tó ṣe kí ni tó ọ pé ọlọ́wọ́n sàn ẹ̀ lórí àníyàn yìí wọlá ẹni mi ọlọ ẹni mi ọlọ ẹni mi wọn ti dáná ọlọ àmọ́ ẹgbẹ́ ìlànà yìí lérí bá ẹni mi ṣe kíni bá ẹni mi ṣe gbé kalẹ̀ àníbi àwọn àti láyé lọ púpọ̀ lọ́pọ̀lọpọ̀ gbà àmọ́ ẹni bẹ́ẹ̀ ni pé ẹ má kó lọ kẹ máa ṣe ní àgbàpọ̀ báyìí. àwọn tó wọn àwọn tó wọn ti aṣọ funfun ọba tó sí títí wọn àwọn àtàlẹ fáwọn ẹgbẹ́ sẹrí aṣọ yìí ẹka lẹ nítorí ẹka lẹ ni pé kò ní mímì kankan nínú ẹsìn wa kò sáàdì nìkan kò sáyà fún ayé ní ìfi sẹ́wọ̀n kan lálàá ká máa fi rẹ́díò sí sẹ́wọ̀n kan lálàá ó ní wọ́n ní kókò sí báyìí nítorí pé ẹ̀sìn ti gbé láti ẹgbẹ́ tó ṣe kiri ó tó kú láyé àdébà láwọn àdébà tó máa tún fún àwọn kan lẹ́sìn yìí bẹ́ẹ̀ tó ṣe yìí kí ọ́sàn lè bá àwọn sàábà àwọn àfáàdà lè yẹ́wò àtúmọ̀ ìtura kún díìnà kún tẹ́lẹ̀ kan bá ní ẹ̀sìn míì tún wá lójú oorun àbẹ́sìn míì wá lójú ayé yàtọ̀ nígbà tó bí ìfilẹ̀ yìí ti sọ ni pé ẹ̀sìn tán ló pé òun kò ṣe kíni kò pé òun lòun wà sẹ́kìrì lòun wà kọ̀m̀pìlìtì akọ̀rọ̀ máa pẹ́ ẹ̀rọ àpẹẹ̀ká sọ ilẹ̀ kálukú yìí balọ̀ ní kálukú balọ̀ ní lé láìláha káàsì yìí láìláha láti jáde lẹ́nu ó máa nípa pọ̀ pẹ̀lú ìgbàgbọ́ wa àti iṣẹ́ wa láti kọ̀rẹ́ tẹ̀lé òdì ìyàbẹ̀ ẹ̀ ọ̀pẹ sẹ́pẹ̀ ní ọmọdé ma ẹ̀ka bá tọ́nu ẹ̀ síta náà ní ọ̀sẹ̀ kiri padà bí ẹ̀sẹ̀ àtọ̀ àtàwọn àkàrò mi rà ọ̀rọ̀ àwẹ̀ Ramadan ìjọsìn náà ni àlè má jà táwọn bẹ̀rẹ̀ àwẹ̀ ilẹ̀ Yorùbá táwọn wúlá má jà àwọn jà Maka àwọn jà Madina àwọn jà Cairo àwọn ọjà ilẹ̀ Yorùbá o àwọn àwẹ̀ lọ́la báyìí ní àbá àtọ́mọ tó gbẹ̀rẹ̀ ojú ara wọn tó ń pa gbọ́dọ̀ mọ́lẹ́ bí ebi àwọn àwẹ̀ lẹ̀ àwọn àbá àwọn àjọ òye àtàwọn mọ́lẹ́ kí wọ́n agbọ̀dú wo agbẹ̀lẹ̀ wo dọ́ra wa kí ló bàjá wàhálà àpàdà sí ìpìlẹ̀ ọkọ àti ìyàwó ọkọ lọ́wọ́ lẹ́kọ̀ọ́ ìyàwó ní ojú rojú ọkọ ní ìwọ̀ ìrọ́sùn kò ebi wọn ti gbọ́ pé wọ́n ní wọ́n náà yìí ní lọ́dún bá bá nàbì ó ní lànàbì ó ní ìwúrò sùn ọ̀nàbì ní sọ ọ̀pọ̀lọpọ̀ lànàbì bọ̀ ó ní bẹ́ẹ̀ ni bilal wáyà kọ́kọ́ aláàbí pé agbára lọ́la ọ̀kan ní wá ti sẹ́kìnì lọ́dún bá bá wúsá tí ẹ̀jọ̀ ń jẹ àlùbọ́sà tí ẹ̀jọ̀ ń fura yín ní tòbátò. jẹ́mọ́ mùsùlùmí ìbàjẹ́ yín kò lọ́ba ìbàjẹ́ Yorùbá nílẹ̀ Yorùbá ọ̀rọ̀ àwẹ̀dàwọ̀ àwẹ̀dàwọ̀ ẹ̀ máa gbọ́ lérí òkun rédíò òkun tíì táwọn máa kọ́ wọn sọ pé ẹ ìbéèrè tó ń béèrè ni pé ẹ̀rọ aṣọ lẹ́nu àbí ẹ̀rọ aṣọ lẹ́nu ṣé bí àti sàrí ló ti jẹ́ onígbà gbé mi lókun. àwọn ni wọ́n sì mú àwọn olówó nì pé wọ́n máa ṣe kú kúrẹ́kúrẹ́ lábẹ́ wọn wọ́n mọ àwọn olówó nì lẹ́yìn pé àwọn tó bá fẹ́ sọ̀rọ̀ lọ́rọ̀ wọ́n mọ̀ bọ́lọ̀ gbọ́n báyìí ẹ̀sìn náà ṣe kí ni ẹ̀sìn ìbẹ̀rẹ̀ náà pa.

àti elizabeth o àti yibo àti hausa o àti yorùbá o ẹnìkan lọ́wọ́ gbẹ̀gàlẹ̀ fún wa lakọ́ni káàdùn làkó fi rọ̀sùn ní láyé bẹ́ẹ̀ bá ti kọ́ṣà nẹ́bí lérí ìwà rẹ̀ ẹ̀ ní jẹ́ èèyàn mọ́ ẹ̀ di ẹranko lórí rẹ̀ ẹ̀ mọ̀ wá wúwa dáadáa tọ́ọ̀ bá ti ń lọ láàrin àwọn èèyàn gbà pé ìwọ mùsùlùmí ló ṣe kí ni ìwọ tọ́ọ̀ lọ yẹ ìsìláàmù ló ṣe kí ní lọ láàrin àwọn èèyàn ìsìlámù ló ṣe kí ní láàrin àwọn èèyàn. ọwọ́ àkùnkùn òṣèlú ìsàpọ̀tì ìsìlá òwò ṣíṣe níparí òun náà ni pé wàhálà wa bàbá sòwò gbogbo wa pátápátá ká má sọ pé ọ̀rẹ́ ọ̀rẹ́ ẹ̀wọ̀ ìgbà business abẹ́sẹ̀ yìí ìdá wọn gbé sí ẹgbẹ́ kan káfíńsì reality. aláwọ̀ sì ti sọ̀rọ̀ òun wà á hàn láwùrì mẹ́ra wà á ràmà rí bà ìdá àtàdá yá tó dédé ní sọ̀tùrù ìdájà ní sọ̀tàmà sọ̀tùrù bẹ́ẹ̀ bá yá ayé lówó ọlọ́ni ẹ̀kọ́ lẹ̀ bá a bá fi ẹ̀sìn tó transaction wa wàhálà ọmọdé ìtakọ̀tì dada mo lọ́wọ́ mo ní ìtakọ̀tì dada gbogbo àwọn kiri kan Bank àwọn ẹ̀ eh, ẹ̀ zenith ìwé táwọn náà bá dìde yín padà wọ́n lọ. níbi tí nǹkan kọ́ńtẹ́ńtà lọ làwọn lòdì kíni bí làwọn dà lọ ọlọ́run ní ẹ̀yà yẹn lówó dé tẹ́ bá tẹ́ bá yà àwọn ní wọ́n lọ lè ẹ̀yẹ àwọn máa jẹ òkú oṣù oṣù àwọn ọ̀fẹ́ àwọn afáàní kálọ̀ lè béèrè àti báàbù mùsùlùmí. nǹkan mẹ́fà làwọn afáàní ọ̀fà tẹ́sí wọn fi dúró ìmọ̀lẹ́ yorùbá alákọ̀ọ́kọ́ ìmọ̀ tẹ̀lé àwọn bàbá pé àwọn bàbá bẹ́ẹ̀ sọ ma ń ṣe nù bẹ́ẹ̀ bàbá àti ẹ̀ àbáfà rẹ̀ èmi kì í mọ bí bàbá náà ní yorùbá tó bá bàbá náà máa ń ṣe báyìí ẹ̀rọ bàbá rẹ̀ tó bí àdúgbò jẹ́ bàbá rẹ̀ wọ́n máa gbé sẹ́mà sọ wọ́n gbé kíríyà tó dùn ábìlì mọ̀kìlẹ́sìn àwọn afá àti wọn tún lòsùn lónìí ọlọ́wọ́ ọba láti mú tíra ọlọ́wọ́ ọba jáde láti sàlàyé fáwọn èèyàn kéré àwọn afá àti sàlàtì lòsùn kiri àwọn ọlọ́pàá kéré yẹn kí ló ń sèse láti sàlàtì ẹsẹ̀ àgbẹ̀ kẹ dárin bí àwọn kìrìsìtẹ́nì kẹsì máa dékìrì kẹ wọn lọlé lẹ́ẹ̀bí ni tíra sàlàtì ògùn ọdún wọn pé tí ìrànwọ́ fẹ́ di mẹ́ta máyà lọ́wọ́ sọ́mà parí àkírà wọ́n mú fíkìwù ìbádà wọ́n mú àmàlà àhàlà àwọn àwárí kéde pé àwọn àṣọ ìmọ̀ àtàdúrà alápapọ̀ nǹkan bíbí àná káwọn amúdó pa ń tàdúrà papọ̀ kò sí dídé bẹ́ẹ̀ ànábì ò sẹ́rí káwọn kọ́mọdé abẹ náà ọba rẹ lé ní ọba rẹ lé lọ́wọ́ bàtà kọlẹ̀ ẹ̀bá kọ́sà tó àpọ̀ níwọ̀n nìkan èyí tó wà nìyẹn àwọn àwọn àti wọn jí sí ọlọ́run lódodo tí wọn ò sì bẹ̀rù ẹ̀kẹ́lẹ́yìn ọlọ́run ọ̀pọ̀ lórí rẹ̀ nítorí àti ẹ̀sìn wọn fi takú ní ojú kan nù ẹlẹ́kẹta òní pé kò sí ní àsúnà tó bẹ̀ àwọn fáwọn sọ pé òsì lọ́jà ni ó ti wà lórí atẹ́gùn torí àwọn tí wọ́n ń ta síra síra tí máa ń sùn fúlàwọ́ ní kiri ni wọ́n máa tà eré àlìjẹ̀nu eré eku eré ẹyẹ ìlànà wọn ní kiri ni wọ́n máa tà nítorí pé wọ́n rówó ń bẹ̀ owó làwọn wá kéré ṣe tó wà nínú àwọn wa ní lórí nẹ́ẹ̀tì àṣírí gbogbo ẹ̀sìn tuntun síbẹ̀ ẹ̀tọ́ máa fún ọ̀rẹ́ ìgbésùn yìí ọlọ́rẹ̀. lẹ́yìn náà àìsàkólé kan àwọn àfa ẹ̀sìn lọ́dọ̀ wá sí. àfa tí ẹ̀tọ́ ló wọn ti dá àfa mi. bí wọ́n ti bídíà ebi ọ̀pá bídíà ní sọ ebi ọ̀pá sanbala síra. tí wọ́n tó wá ń ṣe sún náà arúgbó ló ti bìlà. ìwọ́n yìí wọ́n tó jẹ̀ lọ láwùjọ wa agbọ́dọ̀ pé mọ́sálásí wa ìmáàmù wa ta ní kọ́ máa kájú àbọ̀ wáyé agbọ́dọ̀ wọn fún ní kankan lójú láti dá òun òun lè fún tíọ́mọ tẹ́kẹ́ tíọ́mọ tẹ́ òun náà ti gbọ́dọ̀ gbà fún ọ̀gbọ́dọ̀ ṣiṣẹ́ mọ́ wípé àyíkéwú kátọ́mọ ṣe kíni kátọ́mọ ṣiṣẹ́ ìròrí burúkú ni òun ti ṣiṣẹ́ bọ̀ wá wákìlò ṣiṣẹ́ mọ́lò ṣiṣẹ́ mọ́lò ṣiṣẹ́ àbọ̀bọ̀dà àbọ̀ ṣiṣẹ́ bẹ́ẹ̀ bá ti ṣiṣẹ́ ọmọ àtọ̀rọ̀ lọ́la àwọn tí wọ́n ṣe kíni ẹlẹ́ẹ̀karùn-ún bẹ̀ kí àwọn kọ́mítì ọmọ darí nínú mọ́sálásí bàbá àdìrí yọ fẹ́ dòkó lè ní kọ́mọ́ kankan ní ètò náà yọ pé abúlé àgbàgì tí wọn lọ́wọ́ jẹ máàmù dáadáa mi fi tó lẹ̀ pé àwọn ará bá yí ọmọ náà fẹ́ lọ sí àwọn àwọn bá nínú wọn ṣe kí ni ẹ̀bá àwọn kọ́mítì àwọn láti kàn bẹ nílùú ilẹ̀ Yorùbá ní tí wọ́n sọ fún wọn wọn lẹ́yìn ìgbàtọ́ wọn padà kú fún àwọn ẹ̀kọ́ níwèé nígbà ìmáàmù wọn ni a fún ìwé yìí tó bá ti kà á wọn sọ fún pé àwọn fún yín ní ẹ̀ẹ́dẹ́gbọ̀n suspension ìwé next month wọn ní kẹ́ ẹ̀ sinmi àwọn kọ́mítì bẹ́ẹ̀ gbé ọ̀rọ̀ tẹ́lẹ̀ lọ yẹn kọ́mítì kí ọ̀fẹ́ sí ìjẹ́. bàbá dáwà ti àwọn tàbí lòkùn bá ní ẹ̀yìn kọ́mẹ́tì ẹ̀yìn lẹ́yìn o kọ́lọ́ gbogbo wa. náà ẹlẹ́kẹ̀ẹ́fà elekere mi parí ẹ̀ ó náà ni pé ká máa dá àwọn ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ sílẹ̀ ká máa dá àwọn ẹgbẹ́ ẹgbẹ́ sílẹ̀ ní a fẹ́ jẹ́ kí wọ́n na ẹjẹ wa pe àwọn olówó ká máa gbowó lọ́wọ́ wọn ká máa wá wọ ọdọ gbogbo oyè ká máa gbé mọ́tò gbogbo ká máa ká máa ṣe ká máa lẹ síkà máa mọ́tò àwọn àwọn mọ́tò wa ká lè mọ̀ pé àwa náà ṣe kíní àwa ń bẹ láì mójútó sí kákẹ́gbà pé ẹjẹ àwọn jẹ́ mùsùlùmí ògùn wọn ni wọ́n pe mùsùlùmí sángolo mùsùlùmí gbẹ́tọ̀ and we are Muslims. Of course we are Muslims. We are Muslims. Òun wo sí ẹni Mùsùlùmí lọ, òun mú di ọmọ ìyàwó ìyàwó